ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa hmm, ojúmọ́ re mo rò pé gbogbo àdáyé táwọn afáà ń ṣe fún wa náà lẹ̀ ń gbọ́ bàbá wa bọ̀rọ̀ débi pé tẹ́ ẹ bá lóbìnrin tí pé ó fẹ́ ya kọ̀lọ̀rọ̀ sí kò fẹ́ gbọ́rọ̀ sí lẹ́nu ọlọ́run wa kà á pé fáìzù hona bí ọlọ́run ti bẹ̀rẹ̀ wọn. ẹ bẹ̀rẹ̀ lórí wáàsí lákọ̀ọ́kọ́. na obìnrin tẹ́ bá sọ pé alákòóyè ah, pé ọmọ ìyá làtífà ilé kẹta wa hmm. sọmọ tó dọ àtọkọ rẹ̀ ó kọra wọn lẹ̀ sọmọ pé ibi kó má gbọ́rọ̀ kó má ṣèkínní kan ni ẹ̀kọ́ sí fún báyẹn tẹ́ bá ṣe wá sí fa tẹ́rí pé wá sí ni kò fẹ́ wúlò wahjuruhunna fil madaji ẹ̀yàn wọn lódì yíyàn lódì yẹn islam wa kọ́ wa lẹ́kọ̀ọ́ hmm. nítorí kò yí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ẹlòmíì yóò ó lè báyàwó rẹ̀ yóò di ọdún kan nu létí òní sọ̀rọ̀ sí èmi ò tẹ̀ tún wá ṣe é tí ó wà tún débi pé yóò wá lọ wá àwọn ẹ̀ lọ́mọ wúrà hmm. <laughs> agídòsè lórí ọkọ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò àwọn player yóò àwọn gbé yóò wọn fi ṣẹ̀fẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ là kì ṣe báyẹn ó ní hmm. tẹ́bà yín obìnrin lódì ó di yín ò gbọ́dọ̀ kọjá orí ibùsùn wahjuruhunna fil madaj. fil madaj nígbà yẹn bá jọ fẹ̀gbẹ́ lélẹ̀ lórí bẹ́ẹ̀dì yín tó bá kọjú sí ẹ pé ọ̀ní wà pé rárá mi kì í sọ ní ẹni táìmù yìí ọ̀rọ̀ báyìí báyìí tí ń sọ fún ẹ wípé ìwà báyìí mi fẹ́ kó òun mọ́ fẹ́ kó filẹ̀. ṣé pé ìhìjìránù yẹn oúnjẹ ń kọ́ kò débi oúnjẹ yóò máa jẹun kò débi kò débi oúnjẹ ó wọlé kó jẹ lọ́wọ́ gbogbo ojúṣe ló gbọ́dọ̀ máa ṣe. ọmọ fún lówó yóò máa fún lówó ẹnu orí bẹ́ẹ̀dì nìkan Hmm, tọ́lá lomi yóò ba débi pé kò ní sanwó mọ́ kò ní kò ní ṣe kankan mọ́ nulẹ̀ kọ́lá lomi ò ní wálé wá sùn mọ́. kò ní tuma hmm. kò ní tuma tó bá wá serú yẹn náà tẹ́gbẹ́ jọ wà lórí bẹ́ẹ̀dì ó kọjú sí òun kọ́yìn sí obìnrin mi wá ya wèrè yóò rẹ ìwọ ẹ sọkùnrin tán ta ni tó bá ti wá ba débẹ̀ yẹn pé sọkùnrin tán ta ni tó náà wá rẹ́dì kọ́yìn sí mi náà kọ́yìn sí ẹ̀ hmm. ìbẹ̀rẹ̀ ló ní ìsìlámù tó mẹ́ńṣọ̀n wá dọ́rìbù wúnà adọ́rìbù yẹn adọ́rìbù ti tàdíìbù ni. tàdíìb so ìta fi wọn pé kì í ṣe lina pé ẹ wá mú ọ wá lu ẹlòmíì ò lu ìyàwó ẹ gbogbo ojú ẹ wà wú gbogbo eyín ti yọ so àdìsí wà hmm. tànà bíbí against ẹ lẹ́yìn yẹn wà fún dọ́rìbù pé tóbìnrin bá wípé ó ti wá kò ọ̀rọ̀ hmm. so wọn ni bá fẹ́ lu number one ẹ gbọ́dọ̀ lu lójú ẹ gbọ́dọ̀ lu lórí ẹ gbọ́dọ̀ lu ẹ gbọ́dọ̀ lu kára bákan náà ẹ gbọ́dọ̀ wá lù ú ní ọ̀nà kan lẹ́ẹ̀mejì ẹ sì gbọ́dọ̀ fi okùn ṣòkòtò tàbí bíi pákó tá à ń fi run orí àbí gi toothpick àbí kí lorúkọ yẹn lẹ gbọ́dọ̀ fi nà so àrí pé ìyẹ̀kùn sọ̀rọ̀ lulu nìyẹn ànúṣọ sẹ́nàmà sọ fún ọ ní láà yádìrìbù rọ́jù ló mọ̀ràtà láyà jìlídù nù rìwáyà mi hmm. rọ́jù ló mọ̀ràtà hù ọlọ́kùnrin gbọ́dọ̀ lùyàwó ẹ̀ hmm. dọ́rí balà abd gẹ́gẹ́ bí àṣẹ nẹ̀rú tó ń máa hmm. yọ̀dọ̀ ọ̀jẹ̀rù ha ó rántí pé tó ń bá lù ú lùkulù tán àwọn padà tún jọ pàdé lórí bẹ́ẹ̀dì táyì pé bẹ́ẹ̀ yẹn kò sí àgbọ̀dọ̀ nínú dáadáa tí Islam nìkan sí ni pé ká má nu obìnrin bákan náà inú tí ń jẹ́ ẹ̀tọ́ ọkùnrin sí ìyàwó oníkàfọlẹ̀ àdà àníhà gbogbo ọ̀nà tá a bá gbàgbà lè gbà protect ìyàwó wa tí ìnira òfin ní ba so lẹ́yìn yẹn ló sẹ̀ tún wá kan ehtimalu lè àdà a gbọ́dọ̀ ní àgbàmọ́ra ìní gbogbo ohun tí ìyàwó ń bá ń ṣe fún wa nítorí Islam ojú wa pé obìnrin ò ní perfect hmm. obìnrin ò ní jọ jẹ́ pé gbogbo ìgbà ni yóò mọ hùwà tó tẹ́ wa lọ́rùn yóò mọ níbi tí wọ́n mọ kù sí. khuliqna min dil'i aysar. àní sọ pé obìnrin ó la dá wọn láti bi egungun tó yẹ pé lan tastaqima laka ala tariqa kò lè straight àti pé rips náà fi dóbìnrin hmm. obìnrin yóò mọ níwà tí yóò mọ gbóná ni fàyín istamta'ta biha tọ́ba gbà pé ó fẹ́ mọ wàá máa enjoy ẹ̀ pẹ̀lú ibi tó kù sí ni wàá yín dá hapta tó kéé mu ha tó bá gbà pé ìyàwó mi mo fẹ́ kó perfect hundred percent ẹ ó ní kẹsàrìtà ha ó ní wàá kan egungun tó tó bẹ́ǹdì yẹn wàá kásírù ha tọ́lá kù wa ìtumọ̀ yẹn ni pé wàá kọ́ lẹ́lẹ̀ hmm. so lẹ́yìn yẹn anisa sáré máa ń sọ fún wa á ní allah allah fi nisa ẹ̀yin ọkùnrin ẹ̀dá kun ọ̀rọ̀ ọlọ́run mú fọlọ́run bẹ̀yìn ẹ̀wẹ̀sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ìyàwó yín o hmm. fa inna hunna awanum fi aidikum á ní àwánù ni wọ́n lọ́wọ́ yín kí ni jẹ́ àwánù òun náà ni ẹni tó wà al-mutawassita fil umri bayna as-saghari wal-kibari ẹni táwọn ọmọ òkú dàgbà ṣùgbọ́n tó já sí pé kékeré náà ọmọ èké náà ni tó hmm. gbọ́dọ̀ mọ ríyàwó bí ẹni tí ò gbọ́n yẹn ní ìdásí gbogbo tí ń bá ń ṣe kò ní dùn. Hmm. so lẹ́yìn inú ẹ̀tọ́ ọkùnrin tó gbọ́dọ̀ fún ìyàwó ẹ̀ òun ni wípé gbogbo ọjọ́ tí ìyàwó bá ń sọ wà á sọ gẹjẹ yìí dàn lima ṣáàkìlì ha wà hù mọ́mi ha ọ̀pọ̀lọpọ̀ lé lónìí tó dà wọ́n rú òun náà ni pé ọkọ ìfẹ́ lísìn síyàwó gbogbo tóbìnrin bá wí wọ́n ní ká má fojú hàn náà ẹyọ kan bẹ̀ tó bá lọ́rọ̀ wa o lísìn kò bọ̀ tó bá lóun lálàá o tó bá lóun lálàá lísìn kò ní abóòlù ọ̀ṣọ́ wa la kódà bó ní interest ṣó o kò ní interest kó fi lè ṣàlàyé fún wa fún ẹ nítorí pé tó o bá jẹ́ ó ṣàlàyé fún ẹ àfẹ́sí jẹ́ ó yé wa wípé obìnrin ò lè dá dúró hmm. kápẹ́tà àbá ṣàlàyé anọkẹsọn wọtakámúlù máa fẹ́ yẹn ṣe ṣàlàyé ẹ̀ fún wa ilé dádúró obìnrin níbi tó mọ obìnrin nídìí ọkùnrin láti pípọ́ ọkùnrin ó ṣe kí ni ó pe hmm. kàtàpá náà nídìí wọn ṣùgbọ́n títí wọn dìgírì tí àwa fi nídìí wọn ó kéré sí táwọn fi nídìí wa tọkùnrin ò bá ti wá lísìn sí ìyàwó ẹ̀ lórí ọ̀rọ̀ tó ló wà ìyàwó wẹ̀ lómi tí ó fọ̀rọ̀ lọ́ǹta ẹ̀ tó wàá fọ̀rọ̀ lọ́ǹta yẹn rúbàmọ́lá yẹ náà ṣe hàn láhà ó lè wá jẹ́ni tó máa bá bòmí wọ ilé sí lára so ìyẹn jẹ́ díẹ̀ nínú ẹ̀tọ́ obìnrin tó já sí wípé ọkùnrin gbọ́dọ̀ fún un